ògo ni forúkọ olúwa ọlọ́run elédùmarè mo kí gbogbo ọkàn tí wọ́n rí búrọ́kàsì kékeré tí mo ṣe lọ́sàn-án yìí mo kí ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ lórí àdúrà ìparí ọdún tá à ń gbà lọ́wọ́ mo gbàdúrà fún gbogbo ọkàn torí àmì àdúrà yìí ṣe lábẹ́ bó sì lè hùn kórí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè àtẹ̀mí àti gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì àdúrà yìí apá ọ̀tá ò ní ká wa ogun ó ń lọlé kò délé ó ń lọ oko kò dóko lábẹ́ bó ti lè hùn kórí kò ní borí ọkàn yín ẹ gbìyànjú ẹ ṣàmì àdúrà yẹn o iṣẹ́ kékeré kan ni mo kàn fẹ́ mú wá ìdí tí mo ṣe fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀ ṣe mọ̀ pé àdúrà ọjọ́ méje ta fẹ́ gbà ó sì ń lọ ṣùgbọ́n emergency call àti ìrìn àjò tí mo rìn ní ẹnu ìjẹta ìjẹrin sí àná ó fẹ́ dọ́gbọ́n àfẹ́tì prayer yẹn díẹ̀ but a ò ní gbà àṣàṣì ayé ò ní mú wa èdè ò ní dì wá ìwọ tó bá ń follow mi dáadáa tó bá wo àwọn pages mi wàá rí gbogbo àwọn ibi tá a lọ àtàwọn iṣẹ́ tá a lọ ṣe káàkiri wàá rí pé mo post ẹ̀ so kì í ṣe pé ṣe la kàn kalẹ̀ a ò sùn kalẹ̀ o torí pé kí ni kò sí orun kò sí dúró kò sí ìjókòó àfi tí gbogbo àwa tí Ọlọ́run pè fún ìsìn fúngbà ìkẹyìn yìí àfi tí gbogbo wa tá bá wọnú ògo àfẹni tó bá lóun ò lọ. mo kàn fẹ́ fi iṣẹ́ kékeré kan sílẹ̀ lọ́sàn-án yìí torí eh, when we talk about penalty meaning the a kind of sacrifice that a lot of people do pay you may not be able to pay it Taban bá ń sọ nípa nǹkan tí àwọn ènìyàn san ìdíyelé tí wọ́n san tí wọ́n fi débi tó dé láyé o lè má ní agbára láti san ṣùgbọ́n oore ọ̀fẹ́ ju agbára lọ fẹ́ni tó bá mu lò fẹ́ni tó bá kíyèsára oore ọ̀fẹ́ ó ju agbára lọ kí wá ní nǹkan tí mo fẹ́ mú jáde tí mo fi ń sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ tó ju agbára lọ ewé wà o oògùn wà o tó ń jẹ́ gidi èmi ò ní tàn yín jẹ àìrìn jìnnà làrá búkí ọ̀kẹ́rẹ́ o ewé wà oògùn wà ọlọ́run fún ilẹ̀ yorùbá nìkan kì í ṣe ilẹ̀ yorùbá nìkan ọlọ́run fún gbogbo àgbáyé gbogbo ìlú gbogbo orílẹ̀-èdè lọ́lọ́run fún ní tiwọn ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa àwọn nǹkan kan wà ó jẹ́ oògùn lọ ṣùgbọ́n ó lójú ẹni tó lè ka ìwọ ẹ̀ ni ó lójú ẹni tó lè síra ẹ wo rúgbó tí mo fún wa yẹn on the thirty first má bá yàwó ẹ̀ sùn fi ọjọ́ yẹn fi ọjọ́ yẹn ṣe ara ẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lọ́n the thirty eight ẹ ṣe ẹ tira ẹ mọ́lé ẹ ẹ ẹ ẹ ẹ ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe látàárọ̀ ṣùlẹ̀ on the thirty kò ní mínì on the first má bá yàwó ẹ̀ sùn má da nǹkan kan lẹ̀ àṣẹ ni oje yẹn ní agbára gan ọjọ́ yẹn dẹ̀ máa ń so free ọjọ́ yẹn dẹ̀ máa ń so wà very enticing and attractive ṣùgbọ́n tó o bá lè fi ìnira ọjọ́ kan ṣopere yẹn tó o bá lè fi bá Elédùmarè sọ̀rọ̀ dìdìrín kan sọ̀rọ̀ ó ní ẹ ah, ọjọ́ yẹn òun fẹ́ ṣe fàájì àwọn olówó máa wà ní kílọ̀bù ṣé o mọrú ọṣẹ tó lówó wẹ̀ ni ó gbọ́n tó pé ó ní olówó wà ní club ṣé o mọ orú ọṣẹ tó ẹ̀yin ò tí ì gbọ́ nípa àwọn ọṣẹ tó mí kí ló ń mí nínú ẹ̀ ṣé o mọ wọn lè fi wọn ẹ̀ torí ò bá wọn kanlẹ̀kùn ò bá wọn wọ yàrá tọ́wọ̀ ìwọ tó mọ̀ pé ọlọ́run ẹ̀ ló bá dúró o ò dẹ̀ sáré kẹ̀kẹ́ lọ kọlu tírélà ó dẹ̀ fẹ́ lo ìgbà àtàsìkò ẹ pé láyé o ò dẹ̀ tún fẹ́ padà wá sáyé láti wá ṣerú níbi tó ti ṣe bí ọba o ò fẹ́ wá sáyé láti wá láti wá di abuké tàbí padà wá di ejò afàyàfà táwọn ayé máa máa ṣàánú ẹ táwọn máa lẹgi mọ́ ẹ tàbí padà wá da tàbí padà wá di tó mọ̀ kó fẹ́ tẹ̀síwájú nínú ayé tó ń bọ̀ wàá wọ́ọ̀ṣì ara ẹ̀ wàá dẹ̀ mọ̀ tó ń ṣe òwe lọ́rọ̀ tèmi òwe ló máa ń pọ̀ jù nínú ọ̀rọ̀ mi so there is always a price for people that want to live in glory to pay now the price can be varied It can be high, it can be low. Those who go to market with money, they buy something. Those who don't go to who go to market without money, they come back home empty. Àfi tó bá ra àánú gbà. Owó di. Ọdún ti pari, Èní ni Sátidé tó gbẹ̀yìn nínú twenty twenty three. Mo gba aládùúrà. Mi ò mọyì ìṣàdá tó rí àmì àdúrà ìṣe. Ẹni tó torí èmi àti ẹ gbàbọ̀dé ẹni tó torí èmi àti ẹ lọ sàbẹ́là ẹni tó torí èmi àti ẹ jó tùràrí ẹni tó torí èmi àti ẹ lọ kun àgádágodo mọ́gi ẹni tó torí èmi àti ẹ lọ sọ àgádágodo sínú sọ́kàwé tàbí sínú inú kọ́tà tàbí sínú tàbí sínú òkun irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run á fún èmi àti ẹ gbẹ̀yìn ni. nǹkan mẹ́rin péré ni kẹ́ bá mi wá nǹkan mẹ́rin péré ni kẹ́ bá mi wá nọmba one fáwọn tí ò lówó láti ra màtíríà torí pé kí ni iṣẹ́ póríṣiríṣi mi ní parọ́ fún yín o iṣẹ́ póríṣiríṣi o iṣẹ́ hundred thousand wà tí wàá dẹ̀ tó fún wòlíì tó ṣiṣẹ́ àfà tó ṣiṣẹ́ wà tó fún wọn lówó owó ìjẹ́gùn iṣẹ́ one fifty wà iṣẹ́ one million naira wà àyànrìn jìnnà lára bukí ọ̀kẹ́rẹ́ o àwọn iṣẹ́ tó máa ní pé kó lọ ra àṣà méje ta ló sọ fún ẹ pé kò sí <laughs> ẹyẹkẹyẹ ń bá àṣà wọnú ọ̀run ni àwọn iṣẹ́ tó máa ní kó lọ kó lọ lu ọ̀wàwà ọ̀wàwà bíi mẹ́sàn-án <laughs> ṣọ́wà wá wá easy láti rí tọ́wà wá bá gungi tó bá ké gbogbo ẹranko tó kù mẹ́ ọ máa ń dákẹ́ fún ni ohun tó bá dẹ̀ sọ ni gbogbo igba ẹranko tó kù máa sọ èdìdì ọ̀rọ̀ ni bọ́tí mi ni mò ń lọ iṣẹ́ tí mo fẹ́ fún ẹ yìí kò ná ẹ kò ná ẹ two thousand naira tó wà á ṣe fúnra ẹ torí àwọn tó ń béèrè páwọn fẹ́ ṣe fúnra wọn páwọn ò ni mo fẹ́ fi iṣẹ́ yẹn sílẹ̀ màá sọ méjì sí mẹ́ta but ìkan wà nínú ẹ̀ ìwọ tó o bá ní ilé tiẹ̀ tó ń gbé ìwọ tó o bá ní ilé tiẹ̀ tó ń gbé ló lè ṣiṣẹ́ fún o tó bá wà nínú ilé onílé tó o bá ṣe láńlọ́dù á pariwo ẹ fáyé láńlọ́dù á pariwo ẹ fáyé ó gba ọgbọ́n tó bá ní sáìtì ẹ o lè lọ sí sáìtì ẹ kó lọ ṣe síbẹ̀ o lè wá security méjì kó tẹ̀lé ẹ lọ sí sáìtì ẹ kó lọ ṣe síbẹ̀ táyé ẹ bá wà kí ni nǹkan tẹ́ fẹ́ lò ẹ bá mi gẹ́ẹ̀tì ṣúgà onígun mẹ́rin mo máa ń sọ gbólóhùn kan tí máa ń ṣàdúrà fáwọn tó bá ń tẹ̀lé mi dáadáa wá ti máa gbọ́ igun mẹ́rin láyé ní igun mẹ́rin ní sàárè igun mẹ́rin nílé ní igun mẹ́rin lówó ní o igun mẹ́rin ayé igun mẹ́rin sàárè igun mẹ́rin owó igun mẹ́rin yàrá mo gbà ládùúà fún gbogbo ọkàn tó rẹ̀ mí àdúrà yìí ṣe kò ní kọ̀yìn sí mi àti ẹ ẹni tí igun mẹ́rin bá kọ̀yìn sí ó máa léwu fún wọn láyé gan-an àgàgà igun mẹ́rin sáré kò ní sáré pè mí kò ní sáré pè ẹ́ o ó di ilé ọ̀tá èmi àti ẹ̀ wàá mú ṣúgà yẹn wàá fèsì ibì kínní wàá sọ̀rọ̀ sí wàá fèsì igun kejì wàá sọ̀rọ̀ sí wàá fèsì igun kẹta wàá sọ̀rọ̀ sí wàá fèsì igun kẹrin wàá sọ̀rọ̀ sí make sure wípé kándù kan wà lọ́wọ́ ẹ tó bá ń ṣàdúrà ẹ gbólóhùn tó máa sọ náà ni wípé igun mẹ́rin ayé tí ṣúgà yìí bá dé kì í padà kóró ń o igbe adùn ló máa ń ké gbogbo ibi tí mo bá dé January to December twenty twenty four ire ni kó máa pàdé mi ṣèyẹn lẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì wàá bu oyin sọ́wọ́ wàá ṣàdúrà ọjọ́ kìíní tó yín bá ti délé ayé dọjọ́ tó fi máa fayé sílẹ̀ adùn ló máa ń ké kì í sun kíkan kì í sun kíkorò láti day one of January twenty twenty four wọ last day of December ẹlẹ́dàá mi lábẹ́ bó tilẹ̀ ń kórí má jẹ́ kí n bá wọn jẹ ìkorò bòmí láṣìírí wàá múra láti ṣiṣẹ́ wàá dẹ̀ múra láti struggle torí pé kí ni wọn ò ní fẹ́ kó ṣeé ṣe ìwọ ló ní gbà o ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí wàá wá bu iyọ̀ sọ́wọ́ wà wá mú iyọ̀ yẹn kàn sàmì sí o lè fa kúrọ́ọ̀sì sí bó bá ṣe yí ẹ sí òun tó bá lè sẹ́ ògbè sẹ́ ògbè wà á pariwo gbogbo obìnrin tó bá ṣeyọ̀ nílé tó ṣebẹ̀ nílé ọkọ tí ò fi tiyọ̀ ṣe ó máa ń padà di ẹni àtẹ́ ni bọ́kùnrin gan ṣebẹ̀ tí ò fi tiyọ̀ ṣe àdẹni àtẹ́ gbogbo ibi tí ire ti tọ́ sí mi tó bá ti fi ire dùn mí ìkẹyìn wọn jẹ́ kí wọ́n ó tẹ́ Èdùmàrè jẹ́ kí wọ́n tẹ́ gbogbo ẹni tó bá ti fún mi ní ìrètè mi jẹ́ kó máa yẹ wọ́n tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ṣúgà yẹn tó jù sómi yẹn wà á padà fi fọwọ́ ẹ̀ wà á fi fọwọ́ ẹ̀ wà á fi fọwọ́ ẹ̀ wà á fi bọ́jú wà á gbé mu lẹ́yìn yẹn wà á mú àdí wà á fi pawọ́ yẹn wà á ní àdí kìí sùn gbogbo àsọtẹ́lẹ̀ tí mo sọ léra mi lórí lónìí ìṣẹ̀dá mi o kò gbúdọ̀ wọ́ mi. <laughs> iṣẹ́ tó lágbára ni o ó kéré lójúbọ̀ tó lágbára gidi gan. àwọn ìdílé kan gbà mí lálejò ní last year mo kàn ní mo kàn ṣe tùràrí ẹlẹ́mìí méje kan fún wọn ni iṣẹ́ tí mo fún wọn nìyẹn àti ìyá àtọmọ <laughs> ọmọ kan wà láàrin àwọn ọmọ yẹn ó máa ń ṣe bí àwọn ọmọ ògbóró òsìn ó ti yé yín ọmọ yẹn ò pé ṣiṣẹ́ náà ní ẹ̀tí ẹ̀ fún yín ní five hundred thousand ẹ̀ ní ká fún yín four hundred thousand mo ní tó bá fún mi máa gbà ṣùgbọ́n wọ́n tíráyẹ̀ ó bá wa tíráyẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn wà ní ilé ẹ̀ láàrin ọdún kan ẹ gbọ́ mi dáadáa gbogbo ọkàn tó rí àmì àdúrà yìí ṣe ọdún tá a wọnú ẹ̀ yìí á sàn ẹ̀ láti ọjọ́ kìíní dé òpin ọdún á sàn ẹ̀ ò mọ̀ bànújẹ́ ò mọ̀ korò gbogbo ẹ̀dá tó fi ẹ́ rí ogun ọ̀run kó fi wọ́n rí gbogbo ẹ̀dá tó bá ọjà ogun ọ̀run kó bá wọn jà gbogbo ẹ̀dá tó fẹ́ ọ fún rí ire kó wá wọn rí gbogbo ẹ̀dá tó robi sí wa ibi kó ṣe mọ́ ọ lórí o gbogbo ibi tí èmi àti ẹ bá dé láyé àánú kó máa fọhùn fún wa a ò ní ṣàṣetì lábẹ́ bó tilẹ̀ òǹkórí olóore kan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn ó máa bá wa rìnrìn àjò á dúró tiwa àwọn tó ń dini lọ́wọ́ mú tí wọn kì í padà tí wọn kì í gbọ́ wọn sọ pé wọ́n wí pé wọ́n ló ní gbó ni wọ́n láṣẹ́wó ni wọ́n ló ti ya wèrè rí wọ́n ní wọn kì í ṣe nílé wọn wọ́n ló bugi kò ní gbọ́ olóore tí ò ní gbọ́ ohun ènìyàn mo pè é sínú ayé ìwọ tó rí ọkàn tó rí àmì àdúrà ṣe lábẹ́ bó tilẹ̀ òǹkórí tẹ́ máa ríra yín báyìí tẹ́wọ́ yín á kanra tá a dúró tiẹ̀ tí wàá fi dókè tó o dẹ̀ ní ṣìṣe níwájú ẹ̀ lábẹ́ bó tilẹ̀ òǹkórí mo gbà ládùúà lábẹ́ bó tilẹ̀ òǹkórí ẹ máa pàdé ara yín èyí tí mo sọ lẹ́ni kò níyẹ o èyí tí mo sọ lẹ́ni kò níyí padà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè wà ní ẹ̀rí mo kí gbogbo ẹ̀yin ọkàn tó wọlé mo gbàdúrà fún yín wípé lábẹ́ bó tilẹ̀ òǹkórí ire ló máa jẹ́ tiwa lágbọ́rọ̀ ọlọ́run màá tún sì gbìyànjú láti jáde lé ní ilé ẹ̀kan sẹ́ẹ̀mejì torí àdúrà òní òru òní kò ṣeé má gbà ẹ bá mi gẹ́ẹ̀tì àwọn nǹkan tí mo sọ yẹn ẹ gẹ́ẹ̀tì ṣúgà ẹ gẹ́ẹ̀tì àdí ẹ gẹ́ẹ̀tì oyin kẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì iyọ̀ ẹ wá mú ìmọ́lẹ̀ tá ń lò yẹn ẹ mú sẹ́gbẹ̀ẹ́ yẹn lè ń rán níṣẹ́ tá bá ti parí gbogbo àdúrà yẹn lẹ́ máa tán tèmi wà lọ́wọ́ mi òru ni máa mú jáde iṣẹ́ yẹn dúró bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ilé tí mo fẹ́ fún yín lẹ́lẹ́ẹ̀kejì ẹ gbọ́ dáadáa wà lọ́wọ́ owó tó kéré jù lọ́nà mẹ́ta ìlú tó ń gbé bóyá nàìjíríà five naira ten naira twenty naira wàá ṣe ní mẹ́ta mẹ́ta fi fifty naira kan sí fi hundred naira kan sí níwọ̀ tó bá wà nàìjíríà ọwọ́ tó bá wà nílùú òyìnbó lè pè mí máa sanwó tó máa lò fún ẹ wà lówó coins wà dẹ̀ lówó paper ó máa kó sínú envelope ni psalm one twenty one psalm seventy one psalm ninety one wàá kà sí. but àwọn sáàmù ní kọ́kọ́rọ́ tẹ́ o mọ̀ kọ́kọ́rọ́ sáàmù yẹn mo fẹ́ fún ẹ kọ́kọ́rọ́ sáàmù ní sáàmù dáríjì ìrònúpìwàdà torí kò sí bá ṣe máa rìn láyé torí òní mì ibi ò gbọ́dọ̀ pọ̀ júre lọ fún wa ni. sáàmù tó máa kà psalm one twenty one psalm seventy one psalm ninety one ló fẹ́ fi jagun ṣùgbọ́n psalm tó máa fi ṣí kọ́kọ́rọ́ ní psalm fourteen psalm thirty two and psalm fifty one ìbùkún ni fún ẹni tí ọlọ́run kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn àwọn ẹ̀dá kan wà ọlọ́run kò ka ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn ṣùgbọ́n kì í ṣe tẹni tó mọ ọmọ ń dẹ́ṣẹ̀ kiri o. now wàá bá mi gẹ́ẹ̀tì orógbó kan sórí owó yẹn wàá gẹ́ẹ̀tì obì àbàtà olójú mẹ́ta wàá gẹ́ẹ̀tì obì àbàtà olójú mẹ́rin àbí tí n bá dé sáìtì ní kí n fún yín lélẹ́yìn ni gbọ́ dáadáa wàá wá mú owó yẹn àtòbí àbàtà yẹn àtòrógbó yẹn wàá kó sínú white envelope wàá gbàdúrà sí wàá kà wọn sáwọn yẹn sí tó bá mọ báìbù ká gbàdúrà nǹkan tó bá ti wá sọkàn yẹn ọkàn yẹn gangan ní bíbélì ṣàdúrà sí má jẹ́ kí anybody sọ fún ẹ pé ọ̀n fi ẹ ṣeré àbọ̀ mú ẹ ṣeré no tó bá ti gbàdúrà yẹn sí tán gbé owó yẹn sí abẹ́ pílò ẹ gbé owó yẹn sí abẹ́ pílò ẹ kó fi rọrí ìjọ kìíní fi rọrí sùn tó bá di òru kejì wàá tún bọ́ra ẹ sí òwò wàá tún mú owó yẹn wàá tún mú obì àtorógbó yẹn àti àtobì àtorógbó obì olójú mẹ́ta obì olójú mẹ́rin ẹ̀yin tẹ́ wà nàìjíríà lè lè máa pè fún àwọn tó wà lórí òkè yẹn lókè òkun yẹn ọlọ́run nìkan ló lè ràn wọ́n lọ́wọ́ kọ́ rí ilé ìṣe bọ̀ máa sọ táwọn náà máa ṣe wàá tún ṣàdúrà sí tó bá ti ṣàdúrà sí tán wàá tún fi sínú white envelope wàá tún fi sábẹ́ pílò ẹ̀ wàá fi rọrí sùn tó bá dijọ́ kẹta wàá tún ṣàdúrà sí wàá tún kó kinní yẹn wàá tún fi sí inú envelope wàá fi sùn tó bá di àárọ̀ kùtùkùtù ọjọ́ kẹrin wàá mú gbogbo owó yẹn wàá fi pa gbogbo ara ẹ̀ wàá mú gbogbo obì yẹn wàá fi pa gbogbo ara ẹ̀ wàá mú gbogbo orógbó yẹn wàá fi pa gbogbo ara ẹ̀ wàá wá sọ sínú obì àbàtà olójú mẹ́ta yẹn obì èṣù ní olójú mẹ́ta yẹn èṣù mo bẹ̀ mo bẹ̀ ẹ́ ní wákàtí àti ọ̀wọ́ yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá torí mi bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ ṣe ni kó mo sọ fún wa pé èṣù jẹ́ èṣù kìí ṣe sátánì bíbélì ló pe ló pe èṣù ní sátánì mo dẹ̀ mọ̀ kí mo ṣe máa ọlọ́run máa ràn wá lọ́wọ́ through school wa láti láti enlighten wa láti láti gbìyànjú láti ṣẹ́tù wàhálà tí kìíní yẹn dá sílẹ̀ láàrin kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe torí àwọn kìrìsìtẹ́nì láì máa fi èṣù bú ṣùgbọ́n wọ́n máa ń pariwo holy michael holy gabriel meanwhile àwọn holy michael holy gabriel yìí wọ́n ní orúkọ táwọn náà ń jẹ́ nínú ìṣẹ̀ṣe àwọn tí ò mọ̀ nǹkan kan ló ń sọ ìlú játajàta ìwọ èṣù ẹ gbọ́ dára kò sí ìlú tí ò léṣù bẹ́ẹ̀ ni ẹ tún lọ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ Yorùbá gidi <laughs> tó mọ̀ nǹkan tó ń ṣe kò sí ìlú tí ò léṣù kò dẹ̀ sí ajé kò sí iṣẹ́ owó kò sí báǹkì tí ò léṣù èṣù gbogbo ẹ̀dá tó bá torí mi bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ nínú ọdún tí mo wọnú ẹ̀ yìí ah ṣe ni kó pa wọ́n má ṣàánú wọn mo sọ fún wa èṣù dàbí sójà ni Eh, so first come first serve ni let me tell you something it is not a crime for an enemy to come against you they see it as a pleasure when they are powerful than you kò kí n ṣe nǹkan tó jẹ́ tuntun tí ẹni tó lágbára jù ẹ lọ tó bá gbìyànjú láti tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ìwọ ni wàá sọ pé o kì í ṣàtẹ̀mọ́lẹ̀ ìwọ ni wàá jẹ́ kọ́ mọ̀ pé mi ò kì í ṣàtẹ̀mẹ́rẹ̀ ẹ yàgò lójú ọ̀nà bẹ́ẹ̀ ni i'm not talking about physical mi ò ń ṣàtẹ̀mọ́ rẹ̀ o spiritual ni o wọn náà lu iṣẹ́ gidi ni àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ ẹ máyé wọ́n fẹ́ jẹ́ kó ráyé gbé wọ́n fẹ́ jẹ́ kó jéèyàn ọ wà nínú ẹbí ó lè já burú ẹ ó lè jẹ́ gbọ́n ẹ ó lè jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ ó lè jẹ́ ọkọ ẹ̀gbọ́n ẹ ọ wà nínú ẹbí ọ wà ládùúgbò ọ wà nínú ayé wọ́n wà nínú iṣẹ́ ọ wà nínú ẹgbẹ́ tá à ń ṣe kiri wọn fẹ́ jẹ́ ojú èèyàn wọn máa máa lo iṣẹ́ láti láti láti rìn ẹ́ mọ́lẹ̀ láti wá sórí ẹ̀ wọ́n ní wàá ní no wàá tẹra máa dúrà ni mi ò ń ṣe ẹni tẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ i will continue saying it it's never a crime o oh. for those who see themselves powerful than you to challenge you ẹni tó rí pé òun lágbára jù ẹ lọ á fẹ́ challenge ẹ ìwọ ni wàá sọ pé no that is not what God designed for me it's not my portion back to sender èṣù gbogbo ẹ̀dá tó bá péré mi nínú twenty twenty four ṣé ni kò pa wọn ò gbọdọ̀ ránu ẹni tí mi ò lébi sí tó lébi sí mi wọn ò gbọdọ̀ wọn ò gbọdọ̀ bọ́ ń bẹ́ẹ̀ wàá sọ bẹ́ẹ̀ sínú obì obì olójú mẹ́ta yẹn wàá wá mú obì olójú mẹ́rin yẹn ahẹ́n obì ìmọ́lẹ̀ nìyẹn obì àbàtà olójú mẹ́rin wàá wá sọ gbólóhùn yẹn sí pé igun mẹ́rin láyé ní gbogbo ibi tí mo bá dé January to December twenty twenty four obì máa bí ikú dànù máa bí àrùn dànù máa bí àìsàn dànù kẹ wúlẹ̀ kẹ rí ibi mọ́lẹ̀ kẹ wúlẹ̀ kẹ rí àìsàn mọ́lẹ̀ owó ni kí mi máa rí o ọlá ni kí n máa rí àṣeyọrí ni kí n máa rí àlùbáríkà ni kí n máa rí gbogbo ẹni tó bá fẹ́ ibi sí mi ibi ni kó máa pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wàá kó bí yẹn àtòrógbó yẹn wàá kó sínú láìlọ yẹn tó bá ti kó sínú láìlọ yẹn tán wàá da omi lé lórí wàá rọra bu epo díẹ̀ sí wàá kan iyọ̀ díẹ̀ sí wàá wá ta ní kókó wàá lọ síbi tó ríta mẹ́ta bá wà lọ́la mọ́lẹ̀ a máa ṣe ní December thirty first invitation ti pọ̀ fún mi mi tí mo bí tí mo máa wà níjọ́ yẹn màmú mi ṣe yìí wọ́n pè mí àwọn ará Òṣogbo wọ́n pè mí àwọn ará Ìrágbìjí wọ́n pè mí àwọn ará Èkó pè mí <laughs> mi ò tí mo bí tí mo máa wà lọ́jọ́ yẹn but mo máa ṣiṣẹ́ yẹn lọ́jọ́ náà màá kó dání sí báàgì mi tó bá ti parí àdó yẹn báyìí àfẹ̀mọ́júmọ́ yẹn báyìí wàá kó owó yẹn wàá dà sí nílẹ̀ wàá bu omi sí wàá bu epo sí wàá wọ́ ọyọ sí wàá lọ sórí ìta mẹ́ta lọ́la mọ́lẹ̀ má padà gba abẹ kọjá o fúnjọ́ bíi mẹ́ta tàbọ́sẹ̀ kan lágbára Ọlọ́run gbogbo ẹni tó sọ kúrò nílàkójọ má wọ́rì àwọn ra mọ́tò tí wọ́n ní àwọn kọ́lé tí wọ́n ní ọlọ́run máa kọ́ tiẹ̀ fún ẹ àwọn lọ́kọ tí wọ́n ní ọlọ́run máa fún ẹ ní tiẹ̀ àwọn rí aláàánú tí wọ́n nìyẹn lọ́wọ́ wọn fi yọ ọlọ́run máa gbálàánú tiẹ̀ dìde má torí kúńdà fún nìkan títí ẹ kù díẹ̀ wà ń bínú fẹ́ lọ parẹ́ no o mọ nǹkan tó ṣe o mọ ibi tó dé o mọ àwọn tó ti o mọ àwọn tó ti bàjẹ́ má tàn rẹ jẹ ìwọ náà sáré ìṣe ni kí wọn náà sàn já ẹ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi kò ní sú wa kò ní rẹ̀ wá ìkanṣo tó parí ẹ̀ tó bá rí nǹkan kan ṣe rárá wàá kàn lọ gẹ́ẹ̀tì èkuru lásán ni èkuru kò níyọ̀ kò ní ata kò lépo kò ní anything wàá bọ́ra sí òbọ́ ló ṣe dẹ́ sáàmù tí mo kà ẹ́ náà ni wàá lò psalm one twenty one psalm seventy one psalm ninety one fi psalm fourteen thirty two and fifty one Ah olúwa fi síwájú kọ́kọ́rọ́ sáàmù nìyẹn kọ́kọ́rọ́ dáríjì wàá gbàdúrà sí òfúlójú yẹn wàá fọwọ́ rùn ibi tó ń gbé wàá fọn yíká bẹ̀ wàláì ìbùkún ni ìbùkún ńlá ni ó máa ń da fáwọn tó bá yẹ pé wọ́n nílé tara wọn torí pé tí ò bá kí ń ṣe ilé tiẹ̀ gbogbo àwọn tó ń gbénu ilé yẹn pátápátá ló máa jòrè ọ̀fẹ́ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé orí ilẹ̀ ẹni tó bá jẹ́ pé orí ilẹ̀ ẹni ló ti ń ṣe blessing yẹn á wà directed á wà projected at you bọ̀ tó bá jẹ́ pé ilé family kan tó ìgbà ti ra yín àbí ilé kan tó jẹ́ pé bójú ẹ̀wọ̀ gan ló kọ́lé tó jẹ́ pé àwọn tẹ́jọ́ ń gbé wọn understand yẹn wọ́n lè ní láńlọ́ọ̀dù fẹ́ lo àwọn tàbí kọ́ tẹ́nàntì táwọn gbà wọ́n ti ṣí tẹ́nàntì gbà kọ́ bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi tí ò ń ṣe tiẹ̀ you understand ilẹ̀ yorùbá la wà mo gbàdúrà ayé ò ní mú ayé ò ní mú mi o ẹ jẹ́ ká lọ prepare for tonight's prayer lágbára ọlọ́run kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ kú àdúró tì mí then gbogbo ẹyin tí ẹ ń pè àwọn kan ń pè láti ìlú òyìnbó wọ́n expect pé kádìjọ́ máa sọ̀rọ̀ i'm sorry ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ti kọjá bẹ́ẹ̀ báyìí a ò lè sọ̀rọ̀ àfi tó bá jẹ́ pé call emergency tí mo rí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ bá mi ṣe voice note nìkan ni mo lè answer in a day kọ́ọ̀lù máa ń wọ two hundred in a day mélòó ni mo fẹ́ down tẹ́lómi bá ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ kọ́ọ̀lù mi àwọlé táà fún ma parí ọ̀rọ̀ pẹ̀lú mi báyìí mo ti gbàgbé nǹkan tí mo bá sọ mi ò kí ń ṣe machine blood runs in my veins too like you ẹlòmíà máa kàn máa sọ̀rọ̀ anyhow a máa ṣe anyhow mi ò wá nǹkan tí mò ń go through tó bá go through half ẹ̀ wọ́n á gbé ẹ lọ hospital i know what i'm talking about ó lè lọ́ọ̀lù mẹ́ta lẹ́ẹ̀kan ṣo ni lọ́jọ́ kan láì jẹ láì mu ẹ ẹ jẹ́ ká fún gbogbo sílẹ̀ fọlọ́run ọlọ́run lọ́ba ẹlẹ́sàn gbogbo nǹkan tá ṣe láyé so ẹ jọ ẹ bá mi send voice note tó bá ṣe voice note bó jẹ́jọ́ méjì bó jẹ́jọ́ mẹ́ta màá padà rí màá dẹ̀ reply ẹ̀ bọ̀ tó bá kọ̀ tí mi ò gbé àbí ó kọ̀ kọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ìyẹn ò ní kó wá bínú sí mi nígbà tó ti sanwó iṣẹ́ tó yẹ kí n ṣiṣẹ́ wà wá bínú màlẹ́kà lèmi bá ṣiṣẹ́ o tó bá lo bínú kan tí màlẹ́kà bá ti ní kò sí nǹkan kan kí n má dẹ́ mi ní dẹ́ nìyẹn pátápẹ́rẹ́ wàá fèsì warranty pẹ̀lú Elédùmarè fúnra ẹni because I don't know wọ́n ló máa ní pé kéèyàn ra material ó dẹ̀ ra material ó ti ṣe débi kan nìyẹn at times a ní láti understand ara wa jẹ́ kó parí iṣẹ́ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ through voice note tó bá gbàgbé gan á padà sórí voice note á tètè remember á recollect ẹ jọ we need more understanding and love rather than ká máa gbọ́ wọn sọ pé wọ́n wípé tàbí ká máa ní bad mind because bad people will always have bad mind bad people can never see good thing God will surround you with good people this new year so shall it be in Jesus name we pray èèyàn gidi lọ́rọ̀ máa fi yí wa ká o àní pàdé àwọn èèyàn lásán àwọn èèyàn yẹpẹrẹ torí pé èèyàn yẹpẹrẹ ọ máa ń dá èèyàn padà ni ọ máa ń sọ̀rọ̀ di yẹpẹrẹ ni but èèyàn gidi ọ máa sọ ẹ́ di èèyàn gidi kò sí bó ṣe lè nǹkan oníwá dúró tiẹ̀ mo gbàdúrà fún gbogbo yín tẹ́ dúró ẹ ò ní jábọ́ my lovely sister I appreciate you one love keep us together till we meet again i remain ìtẹ̀síwájú adúláwọ̀ olúwaṣẹ́gun tolúwalọpẹ́ tí wòye mọ̀ sí wòlíì àpótí ẹ̀rí ẹ̀rí ṣẹ́gun fún mi ẹ̀rí aṣẹ́gun fún gbogbo wa o thank you.